oríṣura fàdà ẹ̀. bàbá tóbi ló jọ yébà oríṣura fàdà ẹ̀. bàbá tóbi ló jọ. oríṣura fàdà ẹ̀. bàbá tóbi ló jọ. ọmọ olè jọ bàbá. kàbá mi inú ọmọ ọmọ yìí ti jọ dádì jù kí ló dé mọ́mì kí ló ṣẹlẹ̀ dádì gbọmọ ìtọ́ lọ́wọ́ yín ni kí ló dé. ọmọ olè jọ bàbá. ká bínú ìyàwó ìjọ bàbá ìṣó ọmọ ò lè ṣọ bàbá ká máa bínú ọmọ. tìgágàgà tìgágàgà tìgágàgà tìgágàgà tìgágàgà tìgágàgà. nítorí nítorí pé ṣé ti gbọ́ pé ó ti wà nínú oló. ó ti wà nínú kòkò ó jòbì jòbì jòbì jòbì jòbì ó jọ ewé gbọ́ ó mú nescape ó jì sí kòtò ébà. ìyàwó ní sùúrù ṣọgbọ́n kan tí bàbá ọkọ ẹ̀ ń sọ lọ́wọ́lọ́wọ́ bàbá ọkọ wa sọ wípé wọ́n ní pé ọmọ dáadáa. lọmọ yẹn o ọmọ gidi ló mú wálé o ọmọ dáadáa lọmọ yẹn o ọmọ gidi ló mú wálé o ibà ò máa lówó lọ́wọ́ àmì o àmì o àmì o àmì o àmì o àmì o àmì o àmì o. ìyàwó lọ́wọ́ pípẹ́ kí ló sọ ó sọ pé ó ní kíkú pápá yá ọkọ mi ọkọ lébà mi kẹ́ẹ̀bẹ́jì.

ẹ mo rò pé mo ti sorí kórí níbi tá a ti ń gẹrun onírun kiri ni àmẹ́rù wa tún ní tẹ láì ṣe só bàtà. wọ́n ní òun wá mi. bó wá ni mo mọ̀ tí mo fẹ́ wá lù bàríkà sí. ẹ iṣẹ́ tẹ rán mi ni mò ń jẹ́. i'm sorry young man padà wá lóṣù tó ń bọ̀ ọ̀hàn gbangba pé àwọn tí wọ́n ń ṣe ọ láti ìlú yìí wọ́n padà lẹ́yìn ọ̀la ebi ò ní pa yín tìrántìrán ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi. òṣì ti ta lé mi bí ẹni tí ò lẹ́mí tí ò lá ẹ ṣàánú mi ẹ jọ̀ọ́ rí mú. omi ojú rẹ̀ lè bá ọ ṣe o. àlùbáríkà ọjọ́ kan. àlùbáríkà. Oh, yes. I wonder why the sun sign. Abi. Àlùbáyé àlùbáyé àlùbáyé ikú ṣàánú mi ṣàánú mi pa mí jọ jẹ́ kí gbogbo iṣẹ́ ìtàn. aládànù ó yàgbà lẹ́ẹ̀bù mí lọ ó fẹ́rẹ́ gẹ̀gẹ̀. tí ọ̀nà ti di gágá tó di gágá ọwọ́ àmọ́ wípé. ọ̀wọ́ kókó la fi ń wọgi ọ̀wọ́ òrìṣà la fi ń wọ àfin ọ̀nà là ẹjọ́ mọ lọ́nà ó lọ ọ̀nà là ajá òṣùpá mọ bodè kí n tó wọlé ọ̀nà là ẹjọ́ mọ lọ́nà ó lọ ọ̀nà là. owó kíni. làbákẹ́. owó kíni. When you move, watch your back. Oh, be careful. A stranger within. When you move, watch your back please be careful. A stranger's reading. Life isn't about who's real to your face. Friends may not be friend. So watch your back. They wanna pinch you, smite you, hurt you. There are wolves in the sheep's cage. Watch your back. ènìyàn jà wá o. ṣọ́ra. ènìyàn jà wá o. ṣọ́ra. ènìyàn jà wá o. ṣọ́ra. ṣọ́ra. ojú inú lejò ń lò ojú ẹ jẹ́ ká máa fura o.

when you move, watch your back. Please be careful. A stranger's reading. Life isn't about who's rude to your face. Friends may not be friend. So watch your back. They wanna beat you, smite you, hurt you. I'm sure you were interested in professional course, eh? Course, Winnie. Oh, oh, oh, oh course. That course. You are not a motion learner. Oh, you're quite dear. And then for me, when you're not 30, so I have to be fast. I have to get married to her. Can't shungun to look my mommy lower. So for now, I don't think I'm interested. Go over, Shin. Uh, over, Jobel. you can go ahead. Continue, Moshawa. Okay. When Oyin ò ní pẹ́ pé tẹ́tì. Hello? Yes, please. Yeah, ó níbí. Uh-huh. Oh. What's the nature of the emergency? Oh. Okay. We'll be on our way. Nah. We need to go to an emergency. Ah, ẹ kú jókòó. Ẹ ṣebí lọ́lá ni mo ní kó wá attend mi. Um, actually lọ́lá busy pẹ̀lú supervisor ni. ok then a máa dúró dè nígbà yẹn àbí ọ̀rẹ́ kí ló ní mo wí. ok. thank you. Oh, babes supervisor ni kò yọjú sáwọn fún kíni ó mọ nǹkan tó fẹ́ sọ náà ó ṣàrí pé lọ́lá náà wà pẹ̀lú òun ṣí lọ́nà kò dẹ̀ gbọ́ nǹkan tó fẹ́ sọ. So kí ló fẹ́ sọ òkè jẹ́ ń sáré tidy up bí báyìí tí bá dẹ̀ ti ṣe tán màá lọ yọjú sí wọn. ok kí làwọn nǹkan tó fẹ́ ṣe bóyá kí n assist ẹ kó lè tètè lọ bá wọn. wọlé kí wọ́n fi hàn hello ẹ jọ ṣé gẹ̀yìn o ti ṣetán ni. gẹ́ o o lọ́lá kò tí ì ṣetán o busy kí lẹ fẹ́. ẹ má wọrẹ ó mà máa pẹ́ ṣe tán nǹkan tẹ́ bá fẹ́ ni kẹ́ sọ kí n attend sí. ẹ má worry thank you. ẹ ẹ ṣé nǹkan tẹ́ fẹ́ ò sí ń bí ni. àná máa dúró de. ok. mami àtúntò ní kàn ṣe wọn ní kàn ṣe. Life isn't about who's real to your face. Ẹ ṣàn pé ẹ máa dúró de. Watch your They wanna beat you, smite you, hurt you. There are wolves in the sheep's Ah, who you? Báwo Okay. Mo ní kí wọ́n gbé àwọn files ní sá. Files. iStock company. Oh, iStock um, contract. Ah, Veronica, ṣé o pàdé ẹ lọ́nà ni? I have handed everything over to Veronica. I was just saying it. The, the way that lady handles contract, she, she handles it like magic. You know, kó tó mọ kó tó ṣẹlẹ̀ ń sìn, ó ti execute, owó ti wọlé eh, without much effort. And that girl, mo uh, ti fún ní gbogbo contract ẹ kó lọ handle it because I, I believe she will she will handle that contract better, you know. Yeah, yeah. Sir. Huh? ẹ ti gbé files fún Veronica sir. yeah you know that lady I, I i know we are on the same page you know you know you don't change a winning team like she she she handles this thing very well so she's handling it already holy <laughs> oh, understand that i know but i know what i'm saying you know. okay sir ẹ ti gbé fún Veronica sir. i don't get must i spell this thing out like which part of it don't you understand. I'm sorry, sir. Have a nice day. Hey, baby. Hey. Mm. How oh, are you? Fine. Can ló ṣe? I'm tired. It's a. rẹ̀ mí. Mo kò tó ṣẹlẹ̀ dà pé àwọn èèyàn kan mọ ọmọ kó sẹ́nu mọ́tò lẹ́nu ló mẹ́ta yìí. Accident cases ti pọ̀ jù the hospital. Rẹ̀ mo ṣe hate A and A post ni I hate it. Wọn kọ̀ọ̀kan lóyún kan lóyún kan lóyún la lóyọ. tired. It was just from one accident case to another, Lenny. It's a stressful one for me. I'm weak, man. Ó jẹ́ dúpẹ́ tẹ, ṣebí ìwọ tẹ̀ ṣì ríṣẹ́ ṣe. Veronica nìkan ló ń ṣe gbogbo iṣẹ́ ní ọ́fíìsì. Gbogbo contract òun lọ̀gá ń gbé fún. Veronica this, Veronica that. Ó ti render me useless. Ah, really? kí ló ṣẹlẹ̀ báwo ni ẹ bẹ̀rẹ̀. Ah, kò pẹ́ náà tó bẹ̀rẹ̀ and to think of it mo ṣáájú ẹ̀dẹ̀ ọ́fíìsì ó wá di pé òun ló mọ̀ ń ṣe òun nìkan ni kó máa ṣe yẹn kò yé mi. ọ̀dà ó gbà ní kò tí ì bàjẹ́ ẹ máa wọgbọ́n dá sí i. wo ni wọ́n fẹ́ dá sí. Ah, ah ṣé. kí n tiẹ̀ tó nǹkan jù ìbọn ní ẹni tó bá ń gbé àwòbọ̀ àbò kí n garun ni. you just hold on and watch me pull the trigger. Hmm? yes sir. ló bá tán. as the lordship pleases. tó wá bá bẹ̀rẹ̀ sí gbàṣẹ bóyá o lè wá béèrè ọgbọ́n tí mo bá dá sí at then but for now don't say a word till i'm done. all right darling mo ti gbọ́ anything tó bá sọ. So ẹ̀rù ṣáà ń bá mi ní kọ́ má dédé lọ sack mi ní ọ́fíìsì. kò sí yẹn nínú dictionary tí baby. Uh-huh. should we go out and eat. where do you wanna go. Um, anywhere nice. Okay. bóyá ká lọ bí ta lọ lọ́jọ́ sí tó ti mú ice cream bí ẹni wàá ṣe kí ni báyìí. all right jẹ́ kí n lọ wá nǹkan tí màá wọ̀. pé sọ pé mò dẹ dúró. <laughs> all right darling. When you move, watch your back. Oh, be careful. A stranger's within. When you move watch your back. Mm. Please be careful. A stranger's within. Life isn't about who's rude to your face. Friends may not be friends. So watch your back. They wanna pinch you, smite you. Hello. <laughs> oh. Okay, okay. I'll be there, I'll be there. Sorry. Babe, I'm I'm sorry. I'm patient machine bypass for man. I won't pay me for you, so right now I need to leave here. Think on me to share Okay, this is what will happen. Um jẹ́ kí n lọ drop ẹ sọ́dọ̀ mi then I will go tí mo bá ṣe tán màá padà wá báyìí. ṣé kò sí dókítà kankan duty tó lè attend sí wọn. as it is there is none I'm about the only person that can do this. okay let's go to your place. Ènìyàn jà wá ṣọ́ra ṣọ́ra ojú náà lẹ́jọ́ ń lò ojú lára kan fi ń ṣọ́rí níbikíbi tá a bá wà ẹ jẹ́ ká máa fura o torí pé pàǹtà ò fura ó jáná àjà ò fura ṣóun ló fi jì àní níbikíbi tá a bá wà ká kíyè sára o sára o. When you move. Watch i Come right in, the door is unlocked. Oh, be careful. Good morning, sir. Oh, good morning, I'm um, more pè mí, sir. Yes, I sent for you. Actually, I o my um, Veronica was wá síbi for like two, three days now. So I got a call this morning saying they found a dead body in a house. Only Veronica ti Sir? Veronica, sir? Yes, she was stabbed to death. Sir, Veronica Oleku, sir. How old is she? And Kushenyo, the last time I checked, she's... Um, no, sir, Veronica, ko, Um, I know it's very sad. It's um, very painful. èmi gan ọkọkùnrin ni mo fi because Veronica was very hardworking she was an asset to this company but now she's gone she's gone and um, tabanika ma mourn forever ọmọ kan ma scatter we have a lot of projects on our desk so life continues Our project tó ń pen because we are in the middle of a big contract right now. So you just have to go to our office and um, um, take all the files. Kò gbogbo need them attention kò bá mi take over totally now. Then ètò ò bá yẹ ẹ́ mbẹ́ I'm here just give me a call when you come over to the office. No sir, I can't take over anything sir. Mi ò lè take over Chef Veronica. I oh, you don't have a choice. Oh, need choice. we have to move on you can't continue mourning ó ti kú ẹ tó ti kú ti kú. okay sir. àwa tá a kú náà la máa ṣe ètò wà ńlẹ̀ i know it's painful mo rò pé mo mọ̀ pọ̀ rẹ̀ ni ó dẹ̀ dùn ẹ́ ó dùn èmi náà she was my staff a very good one for that matter I oh, mean it's okay it's okay jọ Just well. can I go now sir? yeah you can. de enfin. Artık benim. Àbí? Ehe, ṣó rántí girl Veronica tí mo introduce ẹ lọ́jọ́ tó wá o Wọ́n mà ló kù. Wọ́n star bẹ́ẹ̀. Ah, ó sún èmi gan o. Àfi kọ́ lọ́ọ́ máa ṣọ́ wa. lọ́la okay then When you move, watch your back. Oh, be careful. hmm Yeah, more. You want to go? Yeah, babe. Sure, we're going movie night, well. Sorry? Oh, wow, wow, wow. Why? Ọ̀gá No, no, it's okay. We'll, we'll fix another time. I'm mm. sorry, No, because you're you. are good, right? Yes, All right, dear. Yeah. Okay, I love you. I love you much. All right, see you later. Talk to you later. Olóhùn ò lè ráyè mọ́. Mm-hmm. So what are you gonna do now? We'll fix another time though. Maybe I just work lórí shift or something. We just. Oh, well, that's not bad. It means that you parí shift me for today. But um, Joshua mo sọ fún mi pé mo ṣe pàdé ọmọ ẹlẹ́jẹ̀ tuntun kan. Ó mm-hmm. ah. sọ fún mi. Èrò ni mo gist ẹ̀ ó ti gbàgbé. Ọmọ tí mo sọ fún mi pé mo pàdé lọ́jọ́ kan báyìí In fact, mo ṣe ẹ̀wò tán lórí Instagram mo ń office lọ́fíìsì Take a picture wọn. Fine girl. Adumadon ni. Ó wá send address orí. <sighs> Ó wá send address um, lounge kan sí mi. Ó ní ká kàn pàdé níbẹ̀ nírọ̀lẹ́ yìí. Ṣé wà interested ká jọ ṣeré lọ? Mo lè ní kó mọ̀rọ̀ ẹ̀kan dání o. Mo kó gbàdọ̀. Lọ kí ni nǹkan tó ń ṣe ẹnu? Kí ni nǹkan tó ń gún ẹ? Kí ni nǹkan tó ń jó ẹ lọ́wọ́ tó lè fi jólẹ̀? Really? Ayé lè rò pé oúnjẹ yẹn. Ikú ẹ ń jẹ́ gẹ̀dẹ̀ ó ń rèdì o mọ̀ pé nǹkan tó dùn ló ń pa ni right <laughs> I, because I, I don't know a medical doctor wá sọ̀rọ̀ ẹ̀ di um, ẹni tó ń mutí òun kóbìnrin jọ ayé wo ló rò pọ̀ ń jẹ irú ayékáyé wo ló ń jẹ yìí. it's land mi ò ń sọ̀rọ̀ mi ò ń sọ̀rọ̀ sí ẹni àbáyẹn tó bá fẹ́ bú mi tẹ́lẹ̀ wà tó kó fẹ́ bú mi jọ what's all this sí mo jẹ́ bí ọmọ kékeré lọ́pọ̀ máa lecture mi mo máa sọ nǹkan tí máa ṣe fún mi as old as I am jọ̀ọ́ torí Ọlọ́run tí mi ò bá ṣe tí dókítà ò bá ṣe ṣìnà ta ló fẹ́ ṣe ṣìnà tí dókítà ò bá mọtí ta ló fẹ́ mọtí tell me and meanwhile why tó tiẹ̀ ń compare kìíní méjèèjì papọ̀ sórí ọtí ọ̀tọ̀ obìnrin ọ̀tọ̀ and in this kind of profession tá a i need nǹkan tó wọ́n máa keep body and soul wa together ṣé irú ọmọ tí mo fẹ́ lọ gbé ń sìn tí máa mọ́tọ́ bóyá mo mú bíi three or four stars big stars òye tó bá di irú bíi ọwọ́ ten eleven dàpọ̀ lọ sóòtú ọ̀tọ̀ kọ́ fún mi massage táwa lọ bí round one round two round three wọ́n máa dárò la ọpọlọ máa fresh tó bá wù mí dáadáa wáyé pé mò ń look younger you wan look older torí mi ń parọ̀ mò ń ṣẹ̀jẹ̀ mi yẹn ni kò yẹ mò ń take care ah, ó kò wọ́n máa ṣe bíi pé ẹ eh, má yẹ kí n bọ ẹjù torí wọ́n ló ṣe máa gbé mi lọ síbẹ̀ àbí ó ṣe máa drop mi. sá. ṣo máa lọ drop mi àbí òun ni gbogbo ilé ìsìn. kì í sọ mí di commercial driver àbí kí n tún mú yẹn mọ́ṣẹ́ ilé yàbí ẹ máa jẹun ó lè máa lọ tó bá fẹ́ máa lọ ah, tètè lọ pàdé ẹlẹ́jẹ̀ tútù àbí ẹlẹ́jẹ̀ gbóná náà. one zero ṣe báwo rè èmi náà máa ṣe fún ẹ. oyin yọkí ni reason tí lọlọ ti fi dé. Ah, traffic ló máa mú lọ́nà sá ṣe mọ̀ pé ọ̀nà ilé ẹ̀ jìn díẹ̀. so kí la fẹ́ ṣe sórí ọ̀rọ̀ iṣẹ́ mi. màá cover up fún. i don't understand. má ṣe àwọn iṣẹ́ ìmọ̀tẹ́mi sá i manage. are you sure? I can do it sir ma manage to film a day, kò ní pẹ́ dé sir I'm very sure of that. all right you can get back to work. okay I'm, sir. I'm, I'm so very sorry um, I'm not being. mi ò mọ̀ traffic yẹn máa hold me down bẹ́ẹ̀ as in old, ó terrible one. I'm sorry. all right that's okay you can get back to work. all right thank you. àti ṣe òníwá o. beautiful. Did you even tell me your name the other time? Sorry, my bad. I'm Cynthia. Oh, I'm Damola. Nice to meet you. You look so beautiful. Okay, yeah, she's beautiful. Mm. Mm. Vivian. Mm. Mm. Eh, she's fine. Ó dẹ̀ ti tó èwo ná kí nípa. Calm down, Joe. Ah, babe, how far you? <laughs> Ah. Uh, okay, kí lẹ fẹ́ mú sìn. Eh. Hello. Hello. Uh. Aha. Good evening, sir. Báwo ni? Good evening, ma. Ṣé wàá pa? Kí ni serve yín? Fíìmù ní cranberry and a bottle of NSA. Okay, sir. Um, ṣẹlẹ́ja, barbecue fish. Yes, ma. Eléyìí tó máa ní fries at the tún lọ ní Yes, ma. Um, ṣé plantain what? Yes, ma. Uh, okay, ẹ bá mi plantain díẹ̀ Okay, ma. Um, how many plates, please? Mm, two plates, baby èmi àti ẹjọ máa jẹ ẹyọkan you know there's love in sharing oh, no and then one for Cynthia. yeah Babe, yeah, yeah. Uh, more carry one casket now. Uh, yeah, one casket now. One casket. Okay, ma. Okay. Um, I'll be back in 15 minutes. All right. All right. I hope it won't be more than 15 minutes. Too. Not at all, ma. <laughs> Okay. Uh, mm-hmm, babe, now. So, so. You guys are not going home tonight, are We not going home. You guys oh, are not going. She's not going. She's going home. I am. Um, Gabriel. Eh? Yeah. So, tí bá ti gbé fún ọ, ti máa yé Okay, sir. Then um, one other thing, MD Achievers PLC, wọ́n pè wọ́n ní chairman wọn máa fly into the country and they would like to meet with us and uh, you know what that means? That's big contract. So I like to sit up, you get? Yeah. Eh, eh. Then big congratulations to you. Thank you, sir. Ah, oh, bí mi pé ti mo fi congratulate Eh? kí ló dé sá. that high stock project you handled it despite the fact that Veronica ló bẹ̀rẹ̀ but and you didn't know anything about it um, because of that um, unfortunate um, accident that happened you took it over and you trashed it out you executed it perfectly well congratulations there. thank you very much i'm very sir. very impressed. Eh? thank eh? you sir. ah thank you irú nǹkan tí mo fẹ́ lélẹ́yìí and um, um, ọlọ́run máa fún wa ṣe. amen. ah congratulations. Eh? thank you very much sir. Yeah, so um, bá mi fún Gabriel ní kíní yẹn. ok sir all right sir yes sir well done sir. All right. Hey, hey, hey, come. Wá wá wá. Ṣé mi lè bá sọ̀rọ̀? Yes. Ah, ẹ rude. Ṣé ẹ pé ẹ rude nìkan ẹ stupid. Kí ni gbogbo nọ́sẹ̀nsì yẹn? ṣé mo jẹun tó ń ta ice cream àbáwọn tó ń ta pọfupọf kí ni ace ẹ ní tìjú ẹ̀yin àgbàyà aṣẹ́wó ṣì amọ̀rú yìí amọ̀rú yìí ó yẹ kẹ́ ẹ ní tìjú pẹ̀lú bẹ́ẹ̀ rí at least ó yẹ kí n tó ìkan àwọn ọmọ yín àbí first born ilé yín gan tábà máa wò no it's wrong you don't talk to people like that you don't address people like that. ní sùúrù náà ẹ mo fẹ́ ní kó bá ń pè yàn kan ni o ní láti máa pa o. bloody liar oníròṣà láì ní tìjú nìyí ta lẹ fẹ́ pè mí báyìí pẹ̀lú èjì yìí pẹ̀lú èjì yìí ṣé nǹkan kan tẹ̀sán yẹn wrong you want to call me like hey hey hey hey. Lola, lọ́lá bọ́ọ̀lù ṣe ń bá wọn sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn mo rí pé rude gan ni. ìwọ ṣe wá daft báyìí o ṣe gọ̀ báyìí ṣègbà tó dé ṣe bí wàá béèrè pé ṣé ọ̀rọ̀ kù lẹ́ o kò dá sí i o kàn gbé bíbẹ̀ ṣé ọmọ kan tí dáàdi ẹ̀ ń sọ ni ọmọ kan táwọn sọ tó gbẹgbẹ́ ní tó ń sọ̀rọ̀ òṣì ẹ̀yin méjèèjì gan kò sí yàtọ̀ láàrin yín. ó yá apologize sí wọn. mo rò pé wọ wèrè àbórí ẹ̀ yìí are you okay àwọn ló apologize fáwọn ògùn ìwọ jẹ́ gẹ́gẹ́ bí assistant Jesus Christ àbí wọ́n ló gbà mí síṣẹ́ bíbáyìí ló máa sọ fún mi what to do and what not to do mo rò pé o sick ó dẹ̀ pé ẹ̀yin méjèèjì kankan ń wọ́rí kankan ló ń wọ́rí yín ó lè family member ní ẹ̀jọ̀ wà òkè mo rò pé ó rí ẹ̀ tí wọ́n máa tọwọ́ bojú ẹ̀ nonsense. ẹ wo ẹ má bínú sá ọmọdé ló ń ṣe o. bí ọmọdé wo nìyẹn ah. o ṣọ́ọ̀pù wa ọ̀rá ẹ̀. ó dẹ̀ wà òkè kò kí n ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ i'm very sorry sir. no to me o sound like ẹni a psychotic like ó wà fortunately, functional psychosis ló ń yẹ bẹ́ẹ̀. ah no ẹ má bínú i'm sorry on her behalf sir i'm sorry. You don't share. yẹn ó ti ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ni mo máa jẹ́ kó fi ilé iṣẹ́ àṣemọ́ i promise you máa dì pẹ̀lú ẹ̀. Oh, ẹ má bínú sá just worry about her don't worry. kí lẹ fẹ́ kó fún yín kí n bá yín ṣe. Eh, chicken and chips wa. yes ó wà. how long ló máa take. fifteen minutes. fifteen minutes. yes sir. bí ọ̀ ló sọ̀rọ̀ ọmọ dáadáa ni wọ́n náà ọmọ tó kọ́ lé o mọ orí ọ̀tọ̀ jókòó o mọ anything o kàn ń búyàn bí ọ̀ ló sọ̀rọ̀ ibi ọmọ tó kọ́. ẹ má bọ̀. anyway kí lórúkọ tiẹ̀. oyin ni sà. oyin. sà. bẹ̀lẹ̀. yes sir. anyway sáyé ló bá mi ṣe. okay sir okay. i'm i'm coming sir. Eh, wọ́n náà ló máa ṣàbẹ̀ àbí. yes sir. all right. yes sir. àìmọye ọmọ tí wọn kọ tí ò gbẹkọ yìí ní gbogbo ilé ìbáyìí nítorí ọlọ́run má tó fẹ́ ṣe ṣé mo rí ní real life ni mo ní kó ya picture ògbé ó ṣe wá wọ́ báyìí nítorí ọlọ́run àbí. lọ́lá lọ́lá kí ni. mi ò láì tó ṣe bá màá yẹn sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ah, ah, o ò mọ owó èèyàn tó jẹ́ náà ó dẹ̀ kan sọ̀rọ̀ sí ṣàkàṣàkà anyhow what if tó bá jẹ́ máa yẹn ló máa help ẹ lọ́jọ́ tó bá wà stranded ńkọ́ I don't like it and I must be sincere with you. oyin ṣé wàá okay o wà òkè orí ẹ̀ ò pé cos mo mọ mo mọ rú mo mọ rú god tó ní láti wàá máa bá mi láti máa sọ mi pé báwo mo ṣe fẹ́yàn kan sọ ṣó jẹ́ family ó jẹ́ family ẹ̀ àbójẹ́ dáàdì ẹ̀ àbójẹ́ olórí ẹbí yín bó tó ṣe máa ń ṣe báyìí bó tó ṣe máa ń tẹnu bọ̀rọ̀ tí ó kàn ẹ̀ nítorí ọlọ́run ṣé o kó mo ń fi ẹ sí space ẹ̀ ṣé o kó ìwọ fúnra ẹ̀ ló tó wa tọ̀nà wọ́rọ̀ mi báyìí má jẹ́ kí n bojú ẹ̀jẹ̀ o mo ń kìlọ̀ ara ẹ̀ fún ẹ o kó sáyẹn kó rí ẹ o pé. ẹ kò ní kàn máa ṣe bí olórí bukile wàá sọ ọ̀rọ̀ òṣì kíṣe ló máa ń ṣọmọ lọ láì ná kí ló dé tó máa ń sọ̀rọ̀ sí yan ṣàkàṣàkà bíi pé ọlọ́run ti gbélé ayé lé lọ́wọ́ wáì tí gbogbo nǹkan kan máa ń ní lára aṣọ mu nìkan ni. ó sì ni o mo máa rò pé mi nìkan mo notice ẹ o ah, oyin yẹn gan ti tutù jù torí tó bá jẹ́ pé mi ni ọmọ lábàdàn irú òṣì yẹn wò ah. máa lù débi pé máa lù blue black wọn ní dààmú àìsúwẹ́tì. wọ́n ń jà ń lékejì ilé tí yín ò ní fẹ́ǹsì tsotsotsotsotso ṣọbọlé yọké kí n ti yín ṣọ́pẹ́ yín sọ̀rọ̀ ọ̀rọ̀ ọlọ́rọ̀ lẹ máa mú ẹnu tẹ máa sọ káàkiri àdúgbò kí ló kàn yín nínú ọ̀rọ̀. àgbo ni àgbo tó kàn ẹ̀yìn òun náà ló kàn mí. ah sórí oyin òtútù torí torí ọjà ẹ la ṣe ń jà á tọ́jà ẹ ní pé ta ló ń jà lẹ́yìn kùlé òun tí ò bá ń ṣe bó ṣe àdírẹ́sì ẹni kí ló kàn mí no no no no kí ni nǹkan tó kàn mí àwọn òtútù bó dẹ ṣe wà yìí ó máa tutù kú ni tóró gọ̀ọ́ ó gọ̀ ó gọ̀ jù ó fẹ́ lọ mú wá lé mi èèyàn sọ̀rọ̀ sí ẹ̀rọ ìgbẹ́nu ah. ẹ̀ tì síbẹ̀ ah. ìwọ tó kún ní stature báyìí tó bá bò mọ́lẹ̀ gan ó máa pẹlẹbẹ wà ní ọ̀lànà òṣì ah. kí ló kàn yín bẹ́yìn mo fi ọlọ́run ọba mo fi ṣe ẹlẹ́rìí hmm. tó bá yẹ pé mi ló bá dán gbogbo òṣì tó bá ìdánwò yẹn dábọ̀ èmi èmi ọmọ orúkọ mi ni ṣorí tọpẹ́ tó ń wọ ìmúfin bojú ni o ṣèkínà gọgọ lórúkọ mi tó bá dẹ̀ ń gbọ́ ìgboro ti dàrú èmi ni mò ń jẹ́ bẹ́ẹ̀ tó bá bá mi dánrọ́ wò màá nà tí bá wà nà tán màá tún arrange àwọn tán màá nà tó bá tún wà nà tán wọ́n á tún bá mi gùn díẹ̀ ó ti rí kán gùn díẹ̀ yàn rí wọ́n bá mi gùn díẹ̀ sórí wọn ti ẹ̀ àdúgbò àgọ́ ló ti wá ibẹ̀ dẹ̀ ló máa dàgbà sí ibẹ̀ ló máa kú sí. má bínú o àti ẹ̀pàlùdé ẹ̀pàlùdé ẹ̀jọ̀ ẹ ṣáà má dá sọ̀rọ̀ lọ́rọ̀ we are all different. go two plus two jàre. on to the next one. bó ṣe rí bí mo ṣe fún bẹ́ẹ̀ yẹn tí n bá fún bẹ́ẹ̀ yẹn kò ní mọ̀ kó wà nílẹ̀ wà nílẹ̀ bàjẹ́. on to the next one. kí ni. òun àti bàbá sàn fẹ́ ni. irọ́ ni kò possible. o dẹ̀ pé mo lè fún ẹ lófo wọ́n fẹ́ jù. àbájọ ah! ah! tọmọdé ṣe máa ń ṣe yàmàyàmà àmọ́ kò tí ì bá yàmàyàmà yẹn dọ́dọ̀ mi. Oh kó dúpẹ́ lọ́wọ́ orí ẹ̀. nǹkan táwa yìí bá ti rẹ̀ five g ni ó gbéra. supervisor ogun níjẹkújẹ níjẹkújẹ irú yẹn tó dàbí sheet of paper. Ah! E. ṣèyí mo rò pé òun ṣe èrè ó lè wọ́n rí ẹ̀ ò pè kémi lọ yọ oyún ìgbà tó ń dà sí tó ń dà sí tí mo máa sọ pé kò lọ rọ́bà kò lọ rọ́bà kí ló máa bá mi sọ mi ò tí ì rí babaláwa bá ẹni tó máa ní kí n yọ oyún inú mi. tanisi ṣé èmi ló pariwo mọ́ do you realize I'm talking to the supervisor? Shall you allow Yusuf. ọ mọ̀ pé supervisor ni ẹgbà tó to dà sí I was busy supervising everywhere. and I was busy following your rules and doing everything you wanted me to do. kí ló kí ló ṣẹlẹ̀. ìgbà tí mi ń bọ̀ wọ ṣe yẹ kémi yẹ ẹ lẹ́nu ẹ kémi yẹ ẹ nípa tí mo máa fẹ́ máa yẹ tó tó pé wọ́n ló máa pariwo kó máa pariwo pé baby baby please baby baby wait baby wait. ẹ tí wọ́n ní kò wọ́n ṣe wọ́n bìnrin ni wọ́n wọ́n ṣe nu etí obìnrin kí wọ́n yẹ. kémi yẹ lẹ́nu ẹ ó lè sọ̀rọ̀ ẹni ẹ ó ń da ṣakaṣaka kémi yẹ kí kálẹ̀ mi ń jà ṣé wọ́n máa dúró ṣé wọ́n máa jẹ́ kí n yẹ kò sí problem ṣebí tó mo ti bá mú ọ̀lẹ́jẹ́ láti ibi pẹlẹbẹ ni kò sí problem mo ti ní solution sí problem mi mi ò ní báyà gíw ọ̀dọ̀ ìyàwó ilé ìwé tí màá lọ gbowó tí mo máa fi yọ oyún ẹ̀ ṣolo o sán lórí ni wọ́n kò stupid. are you alright at all? wọ́n bí ẹ pé are you alright? go ask google ask g-w-o-g-l-e oníkọlọbi bóyá mo wà alright. èmi ló sọ bẹ́ẹ̀ fún. ní kí ni. na listen i want you to listen so good ma help ẹ ma jọ pẹ̀lú wúwo ẹ mo assure ẹ ayé mi gbogbo kí ló sọ ń sìn. o gbọ́ dáadáa oyún tó sọ pé o ní máa yọ àti womb máa yọ máa yọ. ṣèyí ó tún tírẹ́tì mi ó máa yọ oyún mọ́ mi lára ó ah, tiẹ̀ ti dà báyìí ó ti dá ó ti dá kó máa ó tó ti débi kó máa tírẹ́tì mi má wọ rí sórí àṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni wọ́n gbọ́ gọ́tà ṣe ti lè fi dó ní gbogbo ayé máa wa dá sí ṣé lọ stupid ni. excuse me you will not live to explain that huh. i'm assuring you i'm assuring you mo gbé threaten me ṣá. i'm not threatening you. ah ṣe ìwà má wọrí. Ma fi yí ẹ pọkùnrin ni mi you gbà tí mo fẹ́ yẹ yẹ irọ́ ni kò yẹ irọ́ ni ó máa di mímú ni alákòóbọ̀ ọ̀sì i'm coming i'm coming you kò discharge irọ́ ni ó máa hold mi ni. abẹ́bẹ́ lúbẹ́ o abẹ́bẹ́ lúbẹ́ abẹ́bẹ́lúbẹ́ o abẹ́bẹ́lúbẹ́ ọmọ o. ẹ̀sà mo ní kí n sọ fún yín pé drip tan administer sára woman tó wà ní private ward yẹn hmm. ó ti tán so mo wá ní ṣé kí n pass another one abẹ́ máa wá. Uh, okay, yeah, you can pass another one, okay. but um, add um, Grozovin to it. All right. Uh, Alright. So then I'll, I'll check out later. Alright, sir. That's it. Alright. Yes, sir. Yeah, thanks. Alright. Yeah. Alpha. More. Kí ló ṣẹlẹ̀? I did. Ọmọ. Èmi ti múra lé Really? Eh, so fast. Kí ló ṣẹlẹ̀ thank God it's Friday. Uh, wọ́n ṣáà fi thank God it's Friday sílẹ̀. Àwọn ìbámu ní kíní kan gbọ́dọ̀ ṣe kíní kan lẹ́ẹ̀mejì. Okay, no wahala. Yeah. that reminds me alpha kí ló ṣe gist me about that babe lọ rí ní ìjẹta kí ló tade o ṣá o nǹkan tí mo sọ ń sìn owó tí mo pa yẹn ó yẹ kó mọ̀ kó mi fẹ́ sọ̀rọ̀ nípa last time ni. but i need a feedback. tade wọ́n mm-hmm. ah, yẹ̀yẹ́ ọ̀rẹ́ wọ́n wọ́ mi wọ́n dọ̀tí mi ah, yes ṣòwò wọ́n ní irú sọ pé òun ò tẹ́rí àfìgbà tó ń dókè mẹ́sì tó wá pé òun ní egbò ó ṣe gbọ́n nìkan lọ́pẹ̀ mi o wọ́n wọ́ mi wọ́n jẹ̀yẹ́ mi. wow really yes. ah really. ilé ní kílẹ̀ gbé kílẹ̀ jù. ah tàdé ah, tàdé mo jẹ́rìí ara mi o seriously èèyàn oníṣerú ẹ̀ fún mi kó go scot free tí mi ní tìtú fọkàn pẹ̀ hmm. on top wetin. Mm. yeah truth be told. if you are there kò sí nǹkan máa ṣe. ah ọmọ yẹn tó bá rí girl yìí tó bá rí gẹ̀ bó bá rí kíní náà ṣe rí ó dàbí mánígì tó máa ń kó aṣọ sílẹ̀ tó máa fi ń polówó aṣọ ní bùtíkì ẹ̀ bó ṣe rí exactly ni mo wò pé tí bá kàn wọ́n tí bá kàn wọ́n kí ni mo fẹ́ sọ fà imagine kó jẹ́ pé patient ní kọ́kọ́ lọ́n kọjá àbí jẹ́ pé àwọn nọ́ọ̀sì wa ẹ̀ kọ̀ lọ́n kọjá ń kọ̀ lórí mi. shirt that expensive shirt kọ́ ló wọ lọ that shirt ló fi lọ gba that embarrassment ha o ní láti jẹ́ kí n mọ lédi yẹn. Hmm if not for anything for that expensive shirt to embarrass ẹ pẹ̀lú yẹn màá make sure pé mo treat for kọ̀pẹ́. ok o fẹ́ mọ̀. yeah mo ní láti mọ̀. wàá mọ̀ kíní náà ò lẹ́ran lára bíi anga onírin ayé àtijọ́ yẹn. Ah. yes uh. and meanwhile sori girl yìí wọn kọ wọn kò gbẹ kọ in fact wọn ò kọ rárá ọ̀rọ̀ ó kàn ń lanu ọ̀rọ̀ ń já ó bú. Ah, oúnjẹ tó máa bá yín gbé wá yìí máa tẹ̀ wọ́n. àbí o ibi dẹ̀ ń pa èmi báyìí babe ah i don't understand Oh, that my girl yìí tó ń okay uh, hello hello Kss. just ah. what can i do for you and what wo ló ṣe sínú yín. what. Uh. what was that? kí ni. don't ẹ sọ̀rọ̀ ẹ mi lóhùn ta ló pe. young lady why are you so uncultured. what kí lẹ sọ sí. èmi wà ah, ẹ stupid nígbà tí mo pọn yín létí mo turn back ń sìn mo sọ fún yín pé mo kọ́kọ́ bí yín mo ní pé báwo mo ṣe lè help yín kí n tó sọ pé ta ló sọ pé now kó sì ti máa pé èèyàn kan máa náwó èmi mo ṣe mo lè máa bí ẹ pé ṣé ìyá aláìyá ẹ ló sọ mí ní. no it's wrong Wait. but stupid torí pé mo ti lo ẹ̀fún ẹ èwo hàn kí ló ṣẹlẹ̀. jọ ṣùfẹ́ náà wà ní. ah oh, no no no no please don't just open that mouth of yours cause it smells in case you've not been told. ọ̀pọ̀ onírundi ah now please ẹ jọ torí Ọlọ́run ṣé mo gbé jẹ́ mi ni mò ń lọ tẹ tọ́nà wọ̀rọ̀ mi ò wá òkè o in case tẹ bá mọ mi ò wá òkè because mi mi mọ kọ́tẹ́ fi mi pé no no no look at me ṣé mo jọ gbogbo àwọn àwọn ọmọ onígbà seven fifty ten kò kiri ẹbí yìí náà kọ́ tẹ́ bá ti dé ọkùnrin tó gbé tó jókòó sínú mọ́tò bóyá ó yá mọ́tò ọ̀rẹ́ ẹ̀ ni ẹ̀ mọ̀ tó bá ti páàkì fún yín lẹ́gbẹ̀ẹ́ títì ẹ̀yin máa wọlé tí yín ni tó bá ṣàtìrà ṣàwámà five hundred tó fi exercise book ró fún yín ìbànújẹ́ ayé yín ti dópin ẹ ní ọpọlọ. ilé <laughs> olóṣèlú náà mọ. ọba alambaku mọ tó tó lómi ti gbèdọdọ ẹ mi kò tí kọ ẹwọn tí pè ẹ tí bá ti kọ ẹ máa jẹ kó mọ ah. balógun wẹdà bóyá kẹ yọ ìgò ojú yín sódà ìmàlẹ mi dáadáa kọ ìgò yẹn affect brain yín ah. èmi lè sọ fún yọ nǹkan tó na listen in the first place mi tẹ ọkọ mọ̀ pé yorùbá ni ẹ bọ̀ pé mo wá mọ̀ pé yorùbá ni ẹ ó yá wọ́n gbọ́ ọkọ ẹ ò gbẹ̀kọ́ ni àbí wọn ò pẹ́ rárá àwọn yorùbá máa ń ní òpin ní ṣọlá tí mo bá pè é jẹ́sí lé lórí nǹkan tí mo pè é fún kọ́sì demand pé ó dẹ̀ kó kí àwọn tó mọ̀ pé nǹkan tá a fẹ́ rà mí báyìí ó máa fi sọ sálárì fún wọn wọ́n kí ní tínrín tó bá ti ra bomb shot sí tó ti ra àwọn trainers five hundred àwọn àkúgbè tó ń gbé kiri ah. èmi ni wọ́n á sọ̀rọ̀ sí báyẹn ah sick. you are very stupid. you are very stupid too. so oh, oh, wo pe o yẹ ko di mi ẹgbẹ ti wa. ah keep keep keep keep keep quiet. ìgbọ́n náà ẹ sọ́dọ̀ ẹ̀ call you like you kan see the man àbí cut see the man Well, wọ́n lọ fọ́ ojú náà tọrọ yín lọ school nù. Ah. no no no no talk to ṣe bẹ́ẹ̀ máa sọ ni tí máa tí máa ń já tí máa ń já owó tí mo gbà ju yín. you must be very stupid for what you say. kí no torí mo ti ń lo ẹ̀fẹ̀ kí sọ náà sẹ́. you must be very stupid. you are very ah. stupid. what. ṣe ẹni no no no. I want to see your manager. Who is the manager of this? place? no, no, no, no. You calm, babe, you calm down. Me? Ẹgbẹ́ àbúrò mi, ẹgbẹ́ last born mi ló jẹ́. Ẹni mi máa dùn sí. Babe, calm down. Let's just go. Let's just go. Let's just go. Èmi. Èmi. Ẹ̀sùn kúrò lọ́nà. Kúrò lọ́nà. Màá make sure kí wọ́n ní ẹ̀gbọ́n mi báyìí. Màá make sure kí wọ́n ní ẹ̀gbọ́n mi báyìí. Ṣé o kò lẹ́kọ̀ọ́ ni? Let's go. They ah! must. Babe, let's go. That's an insult. Yeah, let's just go. Let's just go. Let's go. Let's go. Let's go. Let's go, babe. go. Let's go. àwọn ah, ojú ọmọ ẹlẹ́dún kékeré o ó ń sọ yàtí ọ̀rọ̀. tó a dúró nǹkan bẹ́ẹ̀ yẹn ló lọ gbà. Ah, mo gbà mọ́ra ìṣòro ẹ̀ kú ni o. Hmm, wàá máa fi rárá náà. So, you've been doing a wonderful job. Yes, sir. And um, you take care of yourself. Huh? Yes, sir. Oh, you want Oh. Hello? No problem, sir. No problem. <laughs> we'll be expecting you. Thank you very much. All right. Morning Chairman um, PLC. We'll be coming around on Monday. So now you have the weekend to yourself. Okay, sir. I want you to prepare all the necessary documents. I would lose contract you. We won't, sir. For the chairman to be coming down, that means it's big. Yes, sir. Oh yeah, I can count on you, right? Yes, sir. Fine. We won't. Thank all you, right. sir. So, I can have my file now. Okay, sir. Thank you very much. Have a nice weekend, yeah, you sir. too. traffic tún ni traffic tra traffic ni ọlọ́run seriously. that's okay that's okay that's okay ó ti yé mi i get back to work. sorry jare <laughs> mami alpha yeah, hope you enjoy yourself ah, ah chelsea. sorry. These are detectives from uh, homicide department. As in, àwọn ló wà ní case, Lola. lọ́la. Relax, relax, relax. And uh, here is uh, Detective uh, Bayo Adeleke. You get? Uh, his partner name is uh, Detective Sheyi Ajiboye. Ah, wọ́n ní àwọn to be some questions. Ẹ kú ọ̀rọ̀ By the way, who saw the body first? Hey, calm down, ma. Shegbo. But I'm afraid you have to follow us to the station for one or two explanations. Oh. Ah, of course. Oh. Subsequently, during the course of our investigation, ẹ jọ̀ọ́ anybody who allowed Lati to travel. I mean all of you. Because I'm a call yin attention yin ẹyọ for questioning, question Shegbo. Ẹ jọ̀ọ́. You see, just relax. As I rightly said, uh, I'll follow you. What Kò ní séwu afọlọ́hún sí ẹ. màá tiẹ̀ tẹ̀lé wọn kò ní ìkọ́ lọ́n tẹ̀lé wọn màá kọ́ tẹ̀lé náà sí yẹ yín màá tẹ̀lé. oyin ẹ mẹ́sọ̀ pé ẹ tọ́jú báàgì mi fi dé ẹ fọkàn yẹn balẹ̀. kí ni kí ló ṣe yẹ òun ló pa bí ká tẹ̀lé wọn ni wọ́n ní ká múlé dání onípe ah. ká tẹ̀lé wọn àti fọlọ́hún sìn ṣùgbọ́n kóun ló pa ni. Ah kí ni ṣé wò mọ̀ pé ẹni tó bá bá apá lọ́wọ́ ẹ̀ báyìí òun ló yapa ni. Ah, Tọ́pẹ́. abeg i get things wey i wan do. Tọ́pẹ́ oh lọ́lá lọ́lá kẹ́mi oh ah. oh god. ṣé kò dẹ̀ tí ì tó abánidáró ah resume to work o. Oh. ṣẹlẹ̀. kò sí nǹkan kan. Ah, tell me that just a while ago I saw you outside there tó ń rẹ́rìn now it's change ojú I need nothing what. lọ́lá ti kú. oníkèé. lọ́lá ti kú we we found her dead in the dressing room wọ́n stab ẹ̀ ni. Uh, Hey. It's sad, but life goes on now. It goes on. Anyway, gbàwo ló máa ṣe tán? In thirty minutes time, but wọn ò ní jẹ́ ká lọlé until táwọn ọlọ́pàá bá tó clear wa and I don't know how long that will take. Anyway, màá dó di ẹnu mọ́tò. are eh. done. I'll take you home. Eh. Hmm. Okay, sir. Um, kí ni kí my usual. okay sir. when you move watch your back oh be careful a stranger's within when you move watch your back. police station bíi ti báwo kí ló ṣẹlẹ̀. ọ̀rẹ́ mi kọ́ ló kọ́ ní kẹta àwọn ọlọ́pàá tẹ̀sí ń ṣe ìwádìí ìṣọ̀pá. olúwa kúkẹ́ báwo ló ṣe jẹ́. àmọ́ ẹ̀kọ́ tó yẹ kí n lọ rẹ̀ mo kì í ṣe ikú lásán and getting to me already. getting to you how àyà ah, mi ń já kí ló ń ṣẹlẹ̀ kò yé mi. mo kọ́ ọ olúwa wọ́n gún wọn pa. Ah, ah. ta lẹni tó ń suspect. mo gbọ́ pé olóyún fẹ́yàn ó dẹ̀ jẹ́sìn láti sọ fẹ́yàwó ẹ̀ agreement sáà ṣẹlẹ̀ láàrin wọn. jọ nítorí ọlọ́run jọ nítorí ọlọ́run oyin yìí mà fẹ́ wàhálà má mà lọ sọ gbogbo èyí tó ń sọ yìí ní police station kò sójú mi ò ń pẹ́ nílé ẹjọ́ o tó má béèrè anything lọ́wọ́ ẹ nípa nǹkan tó ṣẹlẹ̀ sọ pé òun anything pa ẹ ní o ifá sọ pé ò tiẹ̀ rí rárá rárá ah ó lọ́ máa ẹ̀ka rogo ọlọ́pàá mi ì lè wa kíyàn lẹ́wọ̀n o hmm. níbo ló wà. ok kò sí wàhálà ń gbà yẹn kò sí wàhálà ọlọ́run á wà pẹ̀lú ẹ tó bá dẹ̀ mọ̀ pẹ́rù ń bà ẹ́ ó lè máa bọ̀ lọ́dọ̀ mi o. ṣé mi lè máa lọ sàn. ṣẹ́ni mo ti ní problem mi ò wá okay mi ò wá okay okay sori pààtì ǹjẹ́ e mo I don't understand there's a part níbi àwọn ní ní consult sí i. mo sọ pé mo ní problem right. sure. problem. Sure, okay? Money problem. I have a problem, trust me. I'm sorry. For what? It's what I've always wanted. And um, you did not disappoint me. You are very good. Thank you. and uh, I'm, I'm sorry I, I took so long. <laughs> I like it long. mo ní mo fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ ó dẹ̀ ń fi mí lùlù. mo fi ọlọ́run bàbẹ̀ jọ nítorí ọlọ́run sórí. Sure gbogbo nǹkan tí mo fi orúkọ ẹ̀ ṣe nínú property mi pátápátá I am not willing to change them mo kàn fẹ́ kó ṣèrànlọ́wọ́ kan fún mi mo fẹ́ kó fún mi díẹ̀ nínú owó tó wà lọ́wọ́ ẹ̀ torí mo mọ̀ pé lóun tó lọ gbà ní bank tó fi company gbà mo mọ̀ pé owó yẹn ṣì wà lọ́wọ́ ẹ̀ inú kó má ti nà rárá àbí kó má ti nà tán jọ torí Ọlọ́run nǹkan tó bá lè fún mi níbẹ̀ kí máa lọ kí n lọ fi start up life mi afresh at least kóníkálukú máa lọ ń lọ ẹ ká lè ní peace of mind mi ò ní bínú mi ò dẹ̀ bẹ̀jà jọ torí Ọlọ́run just anything kí n bá lè bẹ̀rẹ̀ life mi tí n bá lọ sìn tí n bá lọ báyìí ibo ni mo ti fẹ́ bẹ̀rẹ̀ ó dẹ̀ ṣàánú mi torí ọlọ́run jọ mú rẹ wá please i beg you in the name of god mo fi gbogbo nǹkan tó ní àti tó ń wọ̀n láyé mo fi bẹ́ẹ̀ jọ rẹ please. èyí mo fẹ́. let this be the last time that you ever ever open your mouth and ask for a divorce from me ó sọ ìwọ ìwọ lè la inú ẹ o lè la inú ẹ kó má bí èmi lè o fẹ́ divorce again. ọmọ rẹ wá mo ní láti lọ́yọ̀ humiliate mi please. ó ṣe bẹ̀rẹ̀ ni ó ṣe bẹ̀rẹ̀ humiliation mi nínú lẹ́yìn ó ṣe bẹ̀rẹ̀ ni ó rọ́ọ̀bì kankan èmi pẹ̀lú ẹ forever and ever ni. Um, mo fẹ́ mo fẹ́ dé látọjà mo fẹ́ lọ. bíbẹ̀ gbèsè ọ̀yá ìṣòro yàrá bó lè ṣe lọ yẹn máa bọ́ ṣe lọ tí n bá máa bá ìròyìn àmájì kí n bọ́ṣọ́ lára o tí mo bá bọ́ṣọ́ lára máa fà á ya ni o. kí ló ṣe é. Tell me say you love me, treat me so bad. Irú ìfẹ́ wọlé yìí hello hello ah. hello. Ah, ah, àyà mi ti já a kí ló ṣẹlẹ̀. Ah, okay kí má tiẹ̀ fọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀ gbà ó ní déètì wa. okay monday is okay alright there kò ní nice night okay bye. ha ọlọ́run mà ṣàánú ikú bíi ti báwo kí ló ń pa àwọn èèyàn tó kàn ń kú pípípí ìyà kiri báyìí láì ṣàdìyẹ tó yìí gbé wo kó ṣáà má lọ kó rẹ̀ sí ọ̀rọ̀ ọlọ́pàá ilé ìwòyàn ká mi ò mọ bọ́dé wòyàn ní police station mi ò ṣe mi ò mọ ṣe o hmm. nítorí ọlọ́run mi lè má kiri ẹ̀wọ̀n kiri o fámìlì wa ò lọ bì kankan rí. Hmm. about who's real to your face friends may not be friend so watch your back they wanna beat you. smite you, hurt you. There are wolves in the sheep's cave. Watch your back. ṣiṣẹ́ léèní sá ó rẹ̀ ah ó ok sá ok. okay. I can assure you now. No problem. Everything will be fine. But it's surveyor, I'm okay. So, any lati bureau or anything like, and I, I, can I can assure you that everything is moving on smoothly. Well done, sir. Oye, um, sorry, this is um Oyade Bakari, and um, she's in charge of our project, the project manager, and this is engineer Dele Adebi Oye. Okay. How, how you doing? Hi, sir. You can call me on that. So how far away? the conference room is ready, sir. Oh, oh, oh it is set. Everything is set. You, yes. you, you sure? Okay, um, let, us go to this room. Yeah. Is she okay? Yeah, she's fine. Oh, that's our project manager. Okay. oh, okay. Yeah. After you, engineer. Thank you. Yeah. Okay. Oh, sorry. elelelele mama they, eh, they wanna see me go down ẹ ọ ṣe yà ẹ jọ ṣé oyún wà rán. Yes, she is, but there's no problem, sir. No, no, no problem. I like to see her. Yeah, yeah, yeah, yeah. to 1990, 1990, 1990, 1990, 1990. You again? Engineer Debi, Mr. Ola, Chief, àtẹ̀mọ́ tẹ̀ ń jẹ́ nínú gbogbo ẹ̀. Kí ló dé tẹ̀ ń ṣọ́ mi kiri? Mi ò ṣọ́ ẹ káàkiri why would I? stalking you it's not possible anyway somebody drop me nílé. drop me nílé fún kí ni ẹ lè drop me nílé o. I understand oh sure let me tell you now my name is Oladele Adebiyi I'm an engineer by profession that's why ìtọ́sí pè mí ní engineer àwọn kan pè mí ní Ọlá àwọn kan pè mí ní Chief Adebiyi you know because mo joyè ní village wa so chief yẹn náà wọ́n pè mí bẹ́ẹ̀ so ó depend lé ìkọ́ táwọn èèyàn bá fi mọ̀ mí wọ́n ṣe máa ń pè mí but those are my names so i'm not talking you. okay tẹ bá lè dúró. i do na no problem. ayé ló báyìí ayé ló báyìí èmi fẹ́ lọ báyìí fẹ́ lọ Dubai kí n kárí lọ Miami lọ Miami ra mọ́tò fún màmá mi. so fẹ́ béèrè question kan lọ́wọ́ ọ maybe a question kí ló tó ń ṣe eight to four then lálẹ́ wàá tún máa ṣe ńlá oúnjẹ. ṣe rí ọ̀nà kan wọ́jà ni mo need a hustle for me because kò anybody tó ń cater for me. and again mo like láti wà in control of my life mi ò fẹ́ kẹ́nibọ̀dì máa dictate for me or anything dí mi lọ́wọ́ I like to be in charge of everything ṣe mọ̀ that's the main reason ṣá. well lórí ẹ̀sọ́ náà lórí ẹ̀sọ́ and that's why I like you. They're so, so hardworking. Thank you. Anyway, why you can just stress her further. I'm gonna allow you rest. Okay. You need it? Can you nice night? You too. Good night, sir. Good night. Watch your back. Mm. Please be careful. A stranger's waiting. Life isn't about who's real to your face. Friends may not be friend. So watch your back. Kalen, to drop in. Ọ̀rẹ́ mi ni kí ló dé tó ń béèrè? Ṣé o wà ókè ṣá? Ó sọ̀rọ̀ tán ó ṣojú sókè ó ń yíjú bí aago ọ̀lẹ́ ẹ̀ ni tí ló dé tí mo bèlè kọkùnrin wa drop ẹ sílé at this at this time of the night mi ò ní right láti béèrè pé ta ló wá drop ìyàwó mi right. Tade ìwọ náà bá mi wo presentation ọ̀rọ̀ yẹn ṣójọ tẹni tó ní làákàyè àbẹ̀ nítorí ẹ pé torí torí ẹ bá pé ni ò ní wá sọ pé èmi sọ pé tẹ́tẹ́tẹ́tẹ́tẹ́tẹ́tẹ́tẹ́. ṣé o wà ó ṣá ṣé mi ni mò ń ṣe bóyá ń ṣe ta tó drop simple question ni mo bí ẹ o ti sọ̀rọ̀ o sọ̀rọ̀ ẹ di ọ̀rọ̀ òun rìn kiri láàrin òru so ẹnu ò ka ẹ mọ́ o fẹ́ sọ̀rọ̀ ẹ di oníṣekúṣe o fẹ́ sọ̀rọ̀ ẹ o fẹ́ sọ̀rọ̀ ẹ di àwọn àwọn ọmọ orírìn àbí. ẹ gbà mí mo rò bó lọ sí school of thought tó wà òkè ni mo rò bí nǹkan táwọn lecturers ẹ ń kọ ẹ ó wù ẹ lórí torí tí o bá ń ṣe pé o kàn lọ waste o kàn jẹ́ ọmọ aláìlẹ́kọ̀ọ́ ọmọ tó ń kọ́ tí o gbà wo ọwọ́ mi wo dáadáa o toró dà pé ojú ń dùn ẹ́ ìpín tó dẹ̀ wà lójú ẹ̀ tó block ojú ẹ̀ yẹn á bẹ́tà kó yọ kúrò torí o ò rí òrùka lọ́wọ́ mi àbó rí yes òṣè tó bá wá bá mi rí òrùka lọ́wọ́ mi ó yẹ kó mọ̀ pé ó mìn pé àwa legally married and I don't owe you anything Tade jọ nítorí ọlọ́run ò tí ì fẹ́ mi sílé o ti ń pariwo lé mi lórí tó bá fẹ́ mi sílé ńkọ́ o wàá má máa nà mí bí aṣọ òfin ni ẹ gbà mí well mi ò lọ́rọ̀ púpọ̀ bẹ́ẹ̀ sọ you can use the gate tó bá wá feel pé ilé òun ẹ lọ o sì fẹ́ dúró síbí o mọ̀ náà nulẹ̀. Life isn't about who's real to your face. Friends may not be friends. So watch your back. They wanna beat you, smite you, hurt you. There are wolves in the sheep's okay. Watch your back. All my life, I've been searching for I tried in vain. And once in a while, Simbawari, one that I feel could be a good woman, so to say. Also about Mori or Timoje and what I do. Moving on, Wally. But you, and you are very different. I'm not trying to flatter you, but you are different. Ọmọlúwàbí ni ẹ́. Ọmọ tó kọ́ láti lè rí tó dẹ́gbẹ́ kọ́ ni. You know? You're beautiful. Thank you. Ṣùgbọ́n ẹyẹ pọ̀ gan but ọ̀kín is different you are like an okay to me oníwà tútù bí àdàbà you know skin color. You know, yorùbá máa ń pè ní àdùnmáradán oṣù rẹ yẹn èyí ẹ lọ <laughs> ogun rege ni èyí mẹ́rin ogun náà wà tún pè é lọ mm. look at your eyes. ojúlóge see apart from your beauty you are hardworking you know you can adapt to every situation you are like a star that shines everywhere even more than the be treated like one. A queen that is better than all other queens. <laughs> so we have to look for a very comfortable place, cozy, where we can listen to music, just rely. Emotions from me to you, Kole, Kole Dumbi, you know need to go to my place. Oh, what are you doing next week? Next week, next week. <laughs> Ṣé end of a month lawa. Okay. And then business mama get business, and then I have a lot of things to do at the office too. So upper week. Go. Perfect. Are you okay with it? Yes, I am. I think I like you. I can't wait to be with you. Wow. Are you serious? I'm serious. Okay, you think you like me. I know that I like you. Really? Yes, really. I need to get going. It's okay. I'll see you some other time. Very soon. Can't wait. Me too. <laughs> Alright. Thank you. pa When you move, watch your back. Oh, be careful. A stranger's within. When you move, watch your back please be careful. A stranger's waiting. Life isn't about who's real to your face. Friends may not be friend. So watch your back. They wanna pinch you, smite you, hurt you. There are wolves in the sheep's cage. Watch your back.

strangers within. When you move, watch your back. Please be careful. A stranger's within. Life isn't about already. Hey, ọmọ tí ó wẹ̀ tó dán oh, ó ga jù wọn lè dúró wò tán. <laughs> oyin oyin ó dẹ̀ bá mi dáríjì níkì sórí ọlọ́run ọba tó dá wa sáyé a máa ń ṣe ọlọ́run iye ìgbà tá à ń ṣe lójúmọ́ kò máa ṣe é kà á síbẹ̀síbẹ̀ ọlọ́run sì tún ń dáríjì wa kí ló wáá ṣe àwa ẹ̀dá ayé tá a fẹ́ràn láti máa dáríjì ra wa. tọ́lá ni hmm? tọ́lá ni hmm? mi ò ní mi ò dáríjì níkẹ́ o má ṣì mí gbọ́ o what i'm saying is jẹ́ kí níkẹ́ dúró sáyé ara ẹ̀ kó ní kálukú dúró lọ́tọ̀ọ̀tọ̀ yes torí mi ò fẹ́ wàhálà níkẹ́ tó ṣe wà yẹn ó máa ma po close sí nǹkan tí ó kàn káàkiri ni and you know i like to call my shot hmm. mi ò fẹ́ wàhálà hmm. so jẹ́ kí níkẹ́ ra dúró wo wo wo fọ̀rọ̀ níkẹ́ sílẹ̀ jàre really latest gist. Ah, oya oya oya ọmọ gbogbo láì gist gan. engineer Adébíyì. Uh -huh. ah man yẹn burst bubble mi. Ee. Eh? I think I like him. Ah. Hey. At that age, who wà romantic, he is caring. Hey. Hmm. Ah, Tolani ó ń da orí mi rú. In fact, I think I'm in love with him. Only time fún mi. You need to be there. Pẹ̀lú àwọn ọ̀rọ̀ tútù tó ń sọ sí mi, ara mi kàn ń gbọ̀n ni. Ó ṣe gìzì. Tolani. Hey. Ah wo ìròyìn ò tá mojúbà. dúró ná oyin àbí kò ń ṣe oyin ọ̀rẹ́ mi lélẹ́yìí ni mi ni. mo dáràn olóyè burúkú ni má yí o ó tọ́ra má bínú pé mo pọ̀ ń lóyè burúkú ó ń sọ̀rọ̀ tó báyìí wọ́n ti tẹ̀tẹ̀kùtẹ̀ lára ẹ̀ lóṣooṣù gbogbo nǹkan tó ń sọ yìí ọkùnrin yẹn ti balẹ̀ ọba jẹ́ wọ́n ti tọwọ́ wọ́n ti fọwọ́ bọ gbogbo ẹ̀ wọ́n ti tẹ̀ ní tẹ̀kù tó fi ń sọ gbogbo nǹkan tó tó báyìí ó ṣe kinní kan ó ti dàgbà ó ní time ó wà romantic ní ìwọ oyin tí ó torí ọlọ́run sọ fún mi o níbo ló fẹ́ fi tádé sí dá mi lóhùn níbo ló fẹ́ fi tádé sí because mi ò fẹ́ wàhálà o tó bá yá ń sìn wọn alọ́rẹ̀ ló mú kiri o ó tó ní níbo ló fẹ́ fi tádé sí wo Tọ́lání. kí ni. fi Tádé sílẹ̀. kí n fi Tádé sílẹ̀. tá bá dé bíríìjì yẹn máa cross ẹ̀ but for now Engineer Debiyin dá mi lórí rú. Ah, mo dárò. I think I'm in love with him. He has my time. You need to see him nígbà tí wọ́n gbé mi jáde. Ah. Ní èjì wọn, we had ice cream. It was so romantic. Mo máa dágbà ẹ̀sìn tẹ̀lé yẹn ah. máa tún jẹ ice cream wọ́n ní èjì wọn yìí jẹ̀díjẹ̀dì ló máa pa wọ́n. Kí ló dé? ó tó wọn gbọ́dọ̀ tún máa mú ice cream mọ gbogbo ilé tó mu ìwọ mi ò fẹ́ wàhálà o mi ì fọkùnrin o ọ̀rọ̀ guy ló ń sọ bí bàtẹ pé wà ti young guy kan jọ ń sọ̀rọ̀ ah ah gbọ́wó ló di báyìí. tọ́lání wọn kì í yáyàn léèyàn ni. Ah. mi ìbá ní kí n yá ẹni ẹnjìnì adébíyì fún one hour. kí ló wà bẹ nǹkan tèmi ọ̀rẹ́ mi lónìí. tí ló ṣe oyin ni jàre. kí ló ṣe oyin. I don't know what is wrong with her. mi ò rò pé mo mọ ọmọ yẹn gan mọ́ mi ò rò pé ẹni tí mo mọ̀ tẹ́lẹ̀ ni because practically everything about her has changed. Akoko, ah. I've been noticing a whole lot of stuff about her. Then mo rí pé lẹ́nu ọjọ́ mẹ́ta ọkùnrin ló ń wá ń drop ẹ̀ nílé. Lórí kíni? Ó wá dẹni tí ó ń fi òru rìn bí ọ̀rọ̀. I was wondering pé ah, ìgbà wo ni gbogbo eléyìí bẹ̀rẹ̀. I was forced to ask her, babe, what's going on? Ewu làbọ̀rọ̀ máa forú wọlé ń sìn iṣẹ́ mo mọ irú iṣẹ́ tó ń ṣe and eh, close early enough. So why would you be getting home lulu lulu lulu? She practically walked me out of her house. Pé mi ò ní right o, kò sí tó kàn mí, mi ò ní right láti béèrè anything lọ́wọ́ òun àfi tí n bá ti gbóhùn sílé bí ìyàwó mi ò tí gbóhùn sílé so kí n kí n kí n lọ fara mi balẹ̀ àná lọ́tà and I was wondering pé ah ẹ máa wọ ọmọ yìí ẹ máa wọ ọmọ tí mo jìṣẹ́ jìyà lórí ẹ̀ what is bringing all of this really should make any sense sí ẹni ìwọ tó jẹ́ pé iṣẹ́ ti bọ́ lọ́wọ́ ẹ̀ tán i had to call my i had to call my friend tó wà ní board of trustees àwọn um, uh, make believe studios that guy had to threaten the manager pé tí wọn bá ti fún oyin ní iṣẹ́ pé iṣẹ́ máa bọ́ lọ́wọ́ manager yẹn gan òun gan nígbà contract mọ́ tó fi ń ríṣẹ́ gbà from time to time i make sure that i do everything to make sure that she is fine from time to time so what is bringing all of this up. Oh, actually, most understand plight. And, um, well, let me tell you something. Tell ọ̀rọ̀ bá ti rí báyìí, àwọn àgbàlagbà máa ń ní kéèyàn níṣòro You give me a show, níṣòro I don't understand the fact that you're upset, you're angry. But at the same time, lots in this níṣòro. Huh? ọkọ ìyàwó. Are you Are Kí Are you normal? Òpònú ni ẹni èmi ló mo ti sọ fún ẹ pé kó yé máa gbá mi bẹ́yẹn mọ́ àwọn eré padìdì ni tó máa ń ṣe kiri tàbá wà níta ó tún gbé dẹ́nu iṣẹ́ fún gbogbo yẹn. èmi ló ń bá sọ̀rọ̀ báyìí jọ kí ló ṣe ẹ̀gbọ́n sí o ṣe wá máa fi ìkanra ìta tiẹ̀ o fẹ́ máa fi má jẹ tèmi kí ni problem ẹ ẹ ṣe ẹ má bínú pé mo gba ẹ mo wà kárí dùn. I'm done for the day yeah, I need to I need to go home now. Ah. ilé báwo. o lè tí ì lọlé náà ṣe ok um, ó ní lounge kan tí wọ́n send sí mi lórí whatsapp group kan tí mo wà kó ń náà let's go there let's have fun let's have some drinks before we go man bẹ́ẹ̀ o máa tẹ̀ ẹ́ lè fi hàn. Maybe you're bringing up a good idea this time. Anyway, I'll think about Yeah, I. Yeah, I'll see what I can do about it. But it's mm, I had to get him first because I'm at Timba Lobby my feet clear. I love this shit to Alurimi and just. All the same, you need to take things easy. Huh? sọ̀rọ̀ ẹ̀dùn níṣekúṣe. no mi ò kì í ṣe oníṣekúṣe I work here. You what? Are you out of your mind? Àkọ́kọ́ ọkùnrin kọ́kọ́ ń gbé ẹ wálé. Now the next thing is I I walk into a club and and and and I see my wife walking in a club lẹ́ni tó níṣẹ́ gidi lọ́wọ́ tó ń ṣiṣẹ́ ní ọ́fíìsì tó ń gba good salary so so what could what could be the problem all right this explain it this explains why you keep late night right kí ni tí mo gbogbo ilé what is going on. baby Koribe, you, you can't understand. I. Make me understand. Make me understand. I'm sorry. I'm being you, Baby, daddy, dad, baby. hello Damola. mo ti ń pe Tádé látàárọ̀ kò pí ìkọ́ mi. ah thank God ẹ wo mo ṣe ní kí n jáde lẹ́nu géètì mi pé kí n máa lọ sọ́dọ̀ ẹ̀ ni. ok ẹ ṣe gan ni i'm sorry i disturbed you. ẹ jọ̀ọ́ ẹ bá mi apologize on my behalf pé kó má bínú ikùn ṣe bó ṣe rò lọ́rọ̀ ṣe jẹ́ o oh ìgbà tó ti sẹ́ pé ó wà òkè kò ní kí n lọ sọ́dọ̀ ẹ̀ mọ́ màá nídà láti cancel taxify tí mo order okay alright thank you ó dàárọ̀. when you move watch your back. Oh, be careful. Why? A stranger's within. Watch your back. Please polo. Èmi not fọ kí gára mi ṣe polo. I love to face. Friends may not be friends. So watch your back. They wanna pinch you smite you, hurt you. There are wolves in the sheep's cage. Watch your back. Ah, wọ́n ti já kí nínú jọ̀wọ́ oh, oh, oh, ṣọ́ra ènìyàn jọ̀wọ́ ṣọ́ra ènìyàn. ṣorí níbikíbi tá a bá wà ká máa fura o torí pé pàǹtà ò fura ó jáná àjà ò fura ṣóun ló fi jì àní níbikíbi tá a bá wà ẹ jẹ́ ká sára o sára o. When you move, watch your back. Hello, Tade. How far? Hello, ma. Orúkọ mi ni Detective Bayo Adeleke. Ẹ jọ̀ọ́ ṣé ẹ wà níbi tí ẹ ti lè sọ̀rọ̀? Bẹ́ẹ̀ ni mo wà níbi tí mo ti lè sọ̀rọ̀. I'm afraid I have a bad news for you. Bad news? A gba distress call láàárọ̀ yìí. From one of his neighbor. Nígbà tí a máa fi dé ilé wọn, a bá òkú wọn nínú agbára ìjẹ ni. Pool of his own blood. Tade, stop it. You got me. Má bínú pé. I'm sorry for everything. Let's talk how are you. kò ń ṣàwàdà o báwo mo ṣe máa ma such stunt on you even gan. ambulance wa máa débi by in the next 15 minutes láti fi park body wọn kúrò níbí báyìí. am um, iye. irú kílẹ̀ yóò ọ̀rọ̀ yìí fa mójútó. ẹ ṣe gan. irú kílẹ̀ yóò ọ̀rọ̀ yìí fa mójútó. ó dé máa máa rún ni náà kọjá àwọn ẹgbẹ́ gate wọn wá ṣiṣẹ́ ah, one hour two hours I was like ah, kí ló ṣẹlẹ̀ that's why I fi wọlé sí nǹkan tí mo rí ìka tó bá tọ́ símú la fi ń romú. guys kí la parí wa ní sọ̀nígbàjámọ̀ o irú kì lè yó ọ̀rọ̀ yìí fa guys whoever don carry out operations yìí eh, people pé very tactical and stealth gan. You know, Sobe, the man would have put so much effort in planning for these operations. You can imagine. In the space of less than three months, ó ti pa èèyàn mẹ́ta. I mean èèyàn mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀. Oh God. We just have to nail him. Hey, Oga, how? Ah, Only how? We have to nail him. Amamushani. Bẹ́ẹ̀ni, we just have to nail him. Anybody to wà nídìí ọ̀rọ̀ a gbọ́dọ̀ rí díẹ̀ yes. when you move watch your back oh be careful a stranger's within when you move watch your back mm -hmm. please be careful. ọlọ́run wa ní jẹ́ ká fi irú ẹ̀ gbà. àmì o ó ṣe ó kọ́ dúró tì mí ó kó gbogbo gbà mí. babe it's been a week that it passed. Ah, mo believe pé ẹ kò ti pick up pieces ẹ kò ti bẹ̀rẹ̀ sí ní live life ẹ padà because mi understand reason tó ṣe ń ṣe báyìí fúnra ẹ for how long ló fẹ́ wà báyìí. easy. Tolani kò easy. Abishu easy ni. <sighs> You are right. Mo mọ̀ pé kò easy. Eh, but notwithstanding, oh, ò lè wà forever. Ọmọ kékeré ara ẹ̀ ni ẹ́. Eh, ó ní láti jáde síta. Okay, ìgbà tó bá wà nínú ilé báyìí, báwo ló ṣe fẹ́ continue pẹ̀lú life ẹ̀? Ọmọ kékeré ara ẹ̀ ni ẹ́. Ẹni to kú dẹ̀ ti kú. And then, látìgbà tí nǹkan yẹn ti ṣẹlẹ̀ ṣé ìwà ti ẹnjìnìà adébíyí ṣe sọ̀rọ̀. ẹnjìnìà adébíyí náà sọ̀rọ̀ but why. hey! ah ah pick it now. hello sir. fẹ́yìn sir ẹ kújọ́ mẹ́ta sir. Ọlá, mi ò feel láti jáde. Ó wà around lọ́la, ó wà around. Okay, mo wà around sir. Ní kó wá gbé ilé, kó wá gbé ilé. Ṣé máa wá gbé mi nílé ọ̀dọ̀ mi? Ìrọ̀lẹ́. Okay sir, mama expect me. nice one ó rí pé nìyẹn ò kí ń ṣọmọ àlè tó bẹ̀rẹ̀ sí ní dínra ẹ tó sọ rẹ̀ di tọ́kì wo ẹni tó máa ṣe gbogbo ẹbí <laughs> gbogbo àwọn pákéjì burúkú ẹ <laughs> mo ń wo mọ́ ẹ máa máa burú go ó máa enjoy ẹ ọlọ́run wọ́n òun pé mi lè mú ṣàfún ẹ ẹni tó kú ti kú tó bá jẹ́ pé wọ́n ló kú ọlọ́run tẹ̀ ní jẹ́ kó kú kó tó bá jẹ́ pé wọ́n ni ẹ bọ́bọ́ tá à sọ̀rọ̀ ẹ láàrin three days ó máa ti bẹ̀rẹ̀ sí ní máa ṣe everything mi ò lè parọ́ ó yẹ kó mọ̀ pé mi lè mú ṣàfún ẹ ó yẹ kó mọ̀ mí wo èmi ni mo lè sòótọ́ ọ̀rọ̀ fún ẹ bọ́bọ́ yẹn á ti jẹṣẹ́ lọ á ti ṣe oríṣiríṣi á lóun fi ah. pàrònú rẹ̀ ọ̀ kí ni. ṣé o rí iṣẹ́ tó pákéjì tó tẹ́ sílẹ̀ bí àtẹ̀rùn láì ìwọ kan imagine pé ẹnjìnìá débì wọn kàn tún kàṣà kàn gba kinní yẹn lára ẹṣọ gbogbo ẹ máa dànù ni ó ah! tí ìwọ spartacus kàn wá gbẹnu síbi ọ̀ṣọ́rọ̀ ojú yẹn kàn wá kàn ṣe ah, yéé babe o le imagine bó ṣe máa rí lára ara ẹ máa ségìrì mm-hmm. <laughs> wọ́n máa tẹ́lẹ̀ pọ̀ wọ́dẹ ọgbẹ́ ni ìgbàgbé ṣé ẹ̀jẹ̀ ń ṣe kínní ni kí ló ń ṣe ẹ́ irú iṣẹ́ ìgangan làwọn èèyàn máa ń láìkì láti jẹ kó yẹ wọn ò ní ìlàsẹ̀ ẹ̀ṣẹ̀ máa wá fọ́ọ̀kì àbí nǹkan ìwà àkàrà náà máa fi máa wá mú máa wá mú báyìí nílé ìpọ̀ ó pọ̀ <laughs> bẹ́ẹ̀ni ò kí ló ń ṣe ẹ́ wò túraká túraká má wéṣì gbogbo iṣẹ́ yìí nǹkan táwọn èèyàn kan lọ ń fowó ṣe lélẹ̀ ni wọ́n kàn gbé síbi ló kàn gbé jókòó ẹ ṣé kí ìjáde ẹ̀yẹ kò jẹ́ ẹ̀ mélòó lára ṣé lè ah, mo wo mo wara mo múra wa ni kò sí nǹkan kan bẹ̀ eléyìí pọ̀ gan oh, kí ni ọgbẹ́ni ẹ bọ̀ bọ̀ on a serious note tó bá jẹ́ pé òfin láti lọ ó pé mi lè fọ́ ọ̀sẹ̀ láti ṣe nǹkan tó fẹ́ ṣe but um, at the same time nǹkan tó dáa fún ẹ láti ṣe òun ni mò ń sọ fún ẹ yìí ẹ má lọ má lọ máa parẹ́ nítorí èèyàn kan tó ti kú ẹ you need to go out you need to catch your phone. ọkọ mọ tó ṣe máa ń fi àwọn ọ̀rọ̀ ẹ jẹ́ kí n wà ẹ̀ kàn tó ọ̀gbìn. my babe ah, ah, ah. ó yá. join yín Sally. All right. See you soon. back. Oh, be careful. A stranger's within. When you move, watch your back. Mm. Please be careful. A stranger's within. Life isn't about is to your face. This. Friends may not be friend. So watch your back. I'm on Mukofun, my daughter. Oh, where is she? She's no more. Mm. I had her when I was still very young. lẹ́yìn ẹ̀ We'll bring a tea tí ó lè suit life mi mi ò rí so mi ò tí bí mi the word mo kọ́ is for her everything mo ti ń ṣe fún in my entire life is for her. Hmm. Sorry. May I also rest in peace. Amen. I want to tell you the story of chameleon. chameleon. Hmm. ọ̀gá la máa ń pè yorùbá ọ̀gá ní ìwà oríṣiríṣi a lè rí inú ẹ̀ ìwà ọ̀tọ̀ọ̀tọ̀ ló máa ń hù ní ìgbà ọ̀tọ̀ọ̀tọ̀ ó lè jẹ́ èèyàn báyìí láàárọ̀ kó jẹ́ lómi lálẹ́. tí wọ́n bá ń pe èèyàn lọ́gà ló ń ṣe bí ọ̀gá wọn á ní ó ní oríṣiríṣi ìwà wàyí o tí ọ̀gá bá wá jẹ́ obìnrin ó burú jáì sí nǹkan tí ó lè ṣe. but kí ni ọ̀gá ní ṣe pẹ̀lú relationship wa. Tell me why why did you kill Tade? Tade? Yes. Who is Tade? I was there. understand. Daddy, Daddy was... Hmm. I, understand. He was choking you. Yes, he was choking me. And, and I love to be alone. I, I love to be in control of my life. as a killer because of that. I'm not a killer. rendering me useless in the office. I'm more ò mọ̀ ṣe mọ́ Everything is all about her. 'Cause anybody, tó máa ń fẹ́ bá mi ṣe anything All of the contracts, Veronica this, Veronica that. It was getting into me and I could not take it again. Wait, was she your girlfriend? she was my daughter. The daughter I told you about. The one I told you that gbogbo ayé Pata pátápátá One ni mo ń ṣiṣẹ́ The one I told you pé. ni I I knew that she didn't die ordinarily so I decided to do a private investigation. First time I saw you, I was attracted to your beauty at the lounge. I started my investigation in officing because that was where she worked. I got to know that ṣiṣẹ́ kan láàárọ̀ ó tún ṣiṣẹ́ kan lálẹ́. I I suspected you so there's a trailer. that's how I knew about Tade. I also found that. killed or land. think, you can be a bad woman and go scot free. When you move, watch your back. Oh, be careful. A stranger's within. When you move, watch your back please be careful. A stranger's waiting. Life isn't about who's rude to your face. Friends may not be friends. So watch your back. They wanna pinch you, smite you, hurt you. There are wolves in the sheep's cage. Watch your back. Jawa, Shara, Shara, Shara, Eni Eni Eni jọ̀wọ́ ṣọ́ra ènìyàn jọ̀wọ́. ojú lára kan fi ń ṣọ́rí ibikíbi tá a bá wà ẹ jẹ́ ká máa fura o torí pé pàǹtà ò fura ó jáná àjà ò fura ṣóun ló fi jì àní níbikíbi tá a bá wà ẹ jẹ́ sára o sára o. When you move, watch your back. Oh, be careful A stranger's within When you move Watch your back Please be careful A stranger's within Life isn't about Who's real to your face Friends may not be friend So watch your back They wanna beat you Smite you Hurt you There are wolves in the sheep's cage Watch your back